Allah الحمد لله رب العالمين الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاته وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى المرسلين وكذلك من أرسلوا إليهم قال ربنا سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى قد جعل قصة الحفك وحديثه عبرة ودرسا وخيرا لكل مؤمن بالله واليوم الآخر ولكل من يعرف لرسول الله صلى الله عليه وسلم ولآله فضلهم وقدرهم صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله وهكذا كان رسول الله صلى الله عليه وسلم في حيرة كبيرة لما فاق شهر وقد جاء عن باب أهل العلم أن مدة حديث الإفك خمسون يوما وذهب بعضهم إلى أنه أكثر من ثلاثين يوما بل ذهب بعضهم إلى مدة الإفك ثمانية وثلاثين يوما وذهب بعضهم إلى أن مدته الشهر بيول من الرحمن سنجمع بين هذه بين هذه الأقوال بيول من الرحمن بما جمع بها أهل العلم إن شاء الله كان رسول الله صلى الله عليه وسلم بين ظهر أصحابه وكان قائما على المنبر وفلما تفاور الحيان الأوس والخزرج وهم أن يقتتلوا حتى جعل بعضهم يعد بعضا بأن يتقابلوا ليتقاتلوا خارج المدينة بمكان يقال له حر من هنا جعل الرسول صلى الله عليه وسلم يخفضهم ويسكتهم حتى لم يسكتوا ولم ينزجروا بزجر رسول الله صلى الله عليه وسلم حتى نزل صلى الله عليه وسلم من على المنبر وجعل يسكتهم حتى حجز بين كل فريقين فسكتوا وسكت رسول الله صلى الله عليه وسلم ومن هنا قالت أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها بأنها مكثت يومها هذه تبكي لا يركو لها دمع ولا تكتحل بنوم إلى آخر كلامها رضي الله تعالى عنها وارضاها أقبل فرم بعد سؤال مسلمي أتوا عليكي كرات جريفان النبي صلى الله عليه وسلم ẹn tọrọ mara tura ma jẹ kẹ fún gbogbo wa lọ́n bá ní sàlékún kí anabi bá ní sàlékún lára àtàwọn àyàtàn sàhábà rẹ̀ jáàánú ẹ̀yàn tọ́ kẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ẹ̀yàn sọ̀bà tòótọ́ mò ń fi àsìkò yìí wọn àmì létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala tó yẹ pé bó ṣe pa àwọn tó ránṣẹ́ láṣẹ kí wọ́n bẹ̀rù ẹ̀ bẹ́ẹ̀ lọ pa àwa tí ọ̀ràn wọn sínà láṣẹ ká bẹ̀rù ẹ̀ ọ̀ṣọ́ra bẹ̀lọ́n kó jẹ́mi àtẹ̀yẹ́wà nù ẹni tí wọ́n máa bẹ̀rù ẹ̀ níbẹ̀rù ti tòótọ́ kó sì jẹ́ àwọn àwọn ẹ̀ntí ọba nàbí sọ̀rọ̀ sálàmù wà àlìjẹ́nà láìní kọ́kọ́ tọ ìnáwó ní ìjẹjọ́ à ń bá ọ̀rọ̀ bọ́ lórí ọ̀rọ̀ hadithul ifki ìdápa máa irọ́ burú tí wọ́n pa mẹ́yàwó Aisha pẹ̀lú ẹ̀ńtàǹpé ní Safwan ibn Ma'attal bákan náà ní ìjẹjọ́ a sọ̀rọ̀ díẹ̀ lórí ntọ́sẹ̀lẹ̀ láàrin anabi sàṣà àti asọ̀hábà láti lè bá a máa ké gbàjarè wípé ta wá lẹ́ni náà tí ó jẹ́ wípé yóò fún mi ní ẹ̀skúsì tí n bá padà gbégbèsè kan lórí ọ̀rọ̀ ẹni tí ń fi ara ni mí àtàrà lé mi atúmọ̀ eléyìí náà agbọ́ nǹkan tí Sa'd ibn Mu'adh sọ àti nǹkan tí Sa'd ibn Mu'adh Sa'd ibn Ubadah tó fi dá lóhùn bákan náà Usayd ibn Hudayr náà fi fèsì lórí ọ̀rọ̀ Sa'd ibn ila akhir hadhihi alqissa ṣùgbọ́n ànábì sọ̀rọ̀ sálám kò ojútu ọ̀rọ̀ yìí ní mọ́sálásí ń jọ́nà lọ́n tó fi di wípé ariwo ta lọ́tún lọ́sì táwọn èèyàn fi ń padà ń fúnra wọn ládéhùn pé ẹjẹ́ àlọ́ pàdé ká fojú ara wa rí màbo ní ẹ̀yìn madina amsa wọn rí ìbànújẹ́ yìí ìyàwó aisha wa ni wàmàkàtù ìyàwó mi ìdáàlìkì mo wà lé orí ìṣesí ìbáyìí láà yarqa uli damun rọkọa adamu awi damu lọ́dọ̀ rọba tí wọn bá ní ntí bá ń sàn bí kan tó bá dá wam gẹbi tí wọn bá pé ẹ̀jẹ̀ dá tàbí omijé dá olábà máa ń pè rọkọa fún yàwá ìṣà ní omijé sàn dá lójú mi gẹrẹgẹrẹ wàhálà akitahilu binawumin kódà ẹn létí ìrọrùn báyìí fún ṣẹ́jú kan ẹn sọ oríṣiríṣi yàwá ìṣà wa ó ní ó tún fi ojújọ kejì mo wá sun ẹkú fún didi ijọ́ méjì àti òru kan inda àbáwáyì mo wà lọ́dọ̀ bàbá mi àti ìyá mi ìyẹn Abubakar àti Umar Roman anabisa asalam nígbà tí ń sọ̀rọ̀ ìfáwọn èèyàn ní masalasi tí ò rújú tu rẹ̀ anabi wa gbéra ọwọ́ àlọ́rì bẹ ìyá iṣáwò ní ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ àkọ́kọ́ ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ bíi apákanà àfáà sọ wípé àsìkò ifki ń lọ bí 50 days apákan ní kò tó báwọn pé kò ju bí 38 days lọ apákan ní oṣù kan ní kọdarú àwọn tó bá mú kà látijọ́ tí àwọn èèyàn ti dé tí yàwó Aisha àti Sọ̀fúwánù wá dé rọ̀lẹ́ rẹ̀ ó jẹ́ déédéé ogúnjọ́ sí ìgbà tí umu mistoyin tó ṣẹ̀ṣẹ̀ wá ọjẹ́ déédé ọ̀sẹ̀ kan bí ìjọ kẹjọ tí ó dé o ní umu mistọ́ yìí ṣẹ̀ṣẹ̀ tó àṣírí ọ̀rọ̀ ìfún ìyàwó Aisha lẹ́yìn ìwà àgbà ìyàwó Aisha tó wá wà padà pẹ̀lú ìbànújẹ́ lọ́nà sàṣálàm ó ń lo bí 15 days sí ó di ogúnjọ́ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sígbà tó gbọ́ ìyá mistọ́ yìí ó di ogúnjọ́ sígbà tí wọ́n ọwọ́ padà lo oṣù kan lọ́dọ̀ wọn lẹ́yìn ìgbà tó bá àwọn ọ̀sán sálámùtà olóṣù kan tá a bá mú ọjọ́ mẹ́jọ tí àwa ìṣà fi lẹ́yìn umu mr kó tó gbà náà sàlám àwọn àyẹ̀wò gbà wá wípé thirty eight days ni ẹ ń bá gbé láti ìgbà tí wọ́n ti dé gangan tó sì wípé àà kó tó gbọ́rọ̀ yìí gan ó ti kọ́kọ́ lọ́sẹ̀ kan nígbà tó gbà tó tó bí dọ́bẹ̀ ìdógún lo bí oṣù kan lọ́dọ̀ àwọn ni fifty days yàrá ìṣàwá à ń sẹkún amsasalam wa wa ṣùgbọ́n ibi nǹkan kan dàrú máwùn yàn kan lójú ń bẹ̀ wípé kí ló fà tí anabi sàlám tí ò fi gbégbèsè kan tó le lórí ìyàwó Aisha kò rí wáhíyù tóòtọ́ ṣùgbọ́n kí ló fà kápẹ́lómi yóò ní yóò pinlẹ̀ bínú àìsí clear rẹ̀ pé ìyàwó Aisha lọ bá yọ̀ǹda pípé amsasalam jẹ́ ìmọ̀ lọ àwọn èèyàn mi kí n tiẹ̀ lọ́ọ̀rì ma òkodo àlámárì ti ń ṣẹlẹ̀ dáadáa amsam yọ̀ǹda fún un tá a bá wọlé ìdàkejì wa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wúlé ní òǹlélẹ̀ kùsùsàn pẹ̀lú àwọn tó jẹ́ obìnrin wọn tó jẹ́ àlù wọn ẹni wà látọ̀ bá dé ibi tóbìnrin ti lè fọkànbalẹ̀ kò ní jẹ́ ọlọ́bẹ̀ yóò kọ̀kọ́ sílé mọ́ná yóò mọ̀ wá dá ìyà jẹ́ nínú ilé yóò mọ̀ wá kó mùsíbà lórí mùsíbà fún obìnrin náà asàsáàmù wá yọ̀ǹda fún yàwó Aisha láti lọ lé wọn tí lè yìí tó bá jẹ́ ẹ̀kọ́ tààrà sàsálàm a jẹ́ wípé oní ọ̀wà abálẹ̀ clear hadith kan tí alásàn bá fi lè wúrú wà dáadáa báyìí tí ó sì jà kàmù náà ń pa wípé alásàn yóò sì kíni yóò fi òdodo hàn tí ó sì mọ́ kọ̀kọ́ oní ọ̀wà clear hadith tí imaamu ahmedu gbawa wàlẹ̀ imaamu nasa'i min hadith ababna abbas radiyallahu ta'ala anhu mardahuma òní jáà rọ́jò sàṣálàm ọkùnrin kọ́mọ̀ sàṣálàm jọkan ó ní ya Rasulullah jí o sí ọlọ́ọ̀bà inna indi imra'atan hiya min ahabbi an-nasi ilay mo ní ìyàwó kan lé àà ah, ah, tí wọ́n bá ní ta mo láìkì jùlá yé ìyàwó mi ni ṣùgbọ́n walakinnaha la tamna'u yada lamisin ṣùgbọ́n kọ̀sẹ̀ tí máa fọ́ ọkàn tí máa kọ̀ anabi ni tolikha iru obin ban titi lori fakale ko o ni ya rasulullah la sabro li anha tin ba ko obiri ha esin le daru man lo ataye gan tori pe emi mi o le kuro lare bi mo nkiun na ni maro bi mo sun na ni maro e le se suru ki mari ambi wa so fun pe istamti biha ah, ya o ti ya ma fi gbadun aye ngba na kọ́ ọmọ wípé kò sí kọ̀ fún ọ. hadithi kana bayna mudha'ifin lahu wa musahihin lahu hadithi wà láàrin àwọn tí ó ń sọ wípé kò fẹsẹ̀ múlẹ̀ àti àwọn apá kan fáwọn sọ pé fẹsẹ̀ múlẹ̀ kọ́dà lára àwọn tí ó sọ pé kò fẹsẹ̀ múlẹ̀ olùmọ̀mù ahmed wa rahmatulah rahmatan wasi'a tí ó sì jẹ́ imamul muhaddithin ṣùgbọ́n ọ̀rọ̀ dáadáa lọ̀rọ̀ tí wọ́n sọ nínú rìwáyà yìí apàdàrí àwọn èèyàn kan tá a lè sọ wípé ìgbà àdìsí wà látọ̀dọ̀ wọn kò fẹsẹ̀ múlẹ̀ tàbá ti rí àdífì tú wọn ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run àdífì gba ọ̀nà mẹ́wàá tó sì wàá padà fẹsẹ̀ múlẹ̀ nígbà tó dípọ̀ fẹsẹ̀ múlẹ̀ yìí àwọn apá kan àfa wàá bọ́ bẹ́ẹ̀ pé bọ́ọ̀lù àti fẹ́ túmọ̀ rẹ̀ ní ìsìn èèyàn ń bá sàmù sọ̀rọ̀ wípé òun ló bẹ̀lẹ̀ obì yìí kèé kọ ọwọ́ ẹnìkan wọ́n ní ìtumọ̀ rẹ̀ wípé kánẹ́tì sẹ̀kíyàtàn la tẹ̀mùnẹ́rù ìkégbàjáde tọkọ rẹ̀ wá kégbàjáde ni wípé ìyàwó òun o gbogbo nǹkan lé ní máa kó tọrẹ kò sí nǹkan tí èsèké ni o kò sí nǹkan tí kò lè fi tọrẹ tán ṣùgbọ́n ní èdè lárúbáwá làfi sọ wípé èdè lárúbáwá ọgbà sùúrù gan pípọ̀ tó wáyé pé bàǹbà ni àdífì ọba wa tá a túmọ̀ rẹ̀ wípé in tó wá sọ fún ànàbí ni wípé ìyàwó òun máa tọrẹ pọ̀ o in tí ó wà ní wípé inna àlà dẹ́mnẹ́rù yádà mọ̀lítẹ́mìsín ìlítámàsà ó sí lámàsà kéèyàn ọgbà nǹkan mú onílámasa kéèyàn máa tẹ́wọ́ báyìí ó ní ìlítámasa ẹni tí sì ń sọ̀rọ̀ bá wà ní ẹni tí má sọ̀rọ̀ bá lò ná kò sì wá padà gbọ́ wáyé pé látẹ́múná ìyádà mùlítẹ́mìsín là ń tí sọ ní pé látẹ́múná ìyádà làmísìn kò sẹ́ ń fọwọ́ kà tí èsì kìíní o tí è tí è tí è gbára dúró àníbí wà ní kọlọ̀ rẹ̀ kọ eléyìí kọ́kọ́ jẹ́ ká mọ̀ wípé gbogbo tí a ń bá nínú ẹ̀sẹ̀ àwọn sàtàlá tó fún wa yìí a rí wípé ibẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ àtòrí wa kílẹ̀ rí wa ní gbogbo ìgbà òun ni àlọ́sọ̀tàlá ń sọ pé ká máa sọtá bá ti ń dún wájú òun lọ́pàá àrùn kọ̀ọ̀kan pé ihdina siratal mustaqim a ti wà a ti gbà pé kò sí ọ̀nà míì téèyàn lè tọ̀ tí èè wàlìjẹ́nà ju sàmì náà lọ a tún wá ń kọ́ wa pé ká máa sọ pé ihdina siratal mustaqim amúdàwámù nìyẹn dákun méjì àṣìṣe ìtumọ̀ méjì àṣìṣe ọwọ́ akọ ògbò kan nú tá a bá já àfa méjì àṣìwì jórí wó tóró tá a bá fa nǹkan kan tá à ń gbọ́ wá sí méjì àṣìgbọ̀ jórí wó tóró jẹ́ àmọ̀rọ̀ ọ̀gbọ́yé tí a máa fẹ́ fọ̀rọ̀ mú alẹ́rú jẹ́ alẹ́ mọ̀tún bẹ́ẹ̀ yàtọ̀ sí kíni o yàtọ̀ sí sí bákan náà tá a bá já àfa àti ẹ bá wá gbẹ̀dàjú ẹ̀sìn wà á bá wa ìdínà siratal mustaqim jórí wọ́n lè tòrò ká lè gbọ́rọ̀ yìí tó lẹ́nu mi ò ti parí ọ̀rọ̀ ara rẹ̀ kó tó ṣẹ̀ máa wá béèrè èèyàn ń bá nàbí sọ̀rọ̀ wípé òun lóbìnrin kan kódà ìyàmìnà àhábì nẹ́sì láyé kọ̀sẹ́ tí mo láìkì tó láyé ṣùgbọ́n tó ń ti báyà lẹ́ẹ̀bù kan tó kàn ní o ní wípé gbogbo ọmọ fọ́ọ̀kàn báyìí kìí sọ fún wọn fọ́ọ̀kàn anábì ni lọ́rọ̀ ikọ̀ sáà bí ọ̀gbọ́n tó wíyé lọ́wọ́ bẹ̀rẹ̀ tó fi ọlọ́rọ̀ tí ń sọ fún ẹ̀rẹ́ ní ń sọ ní ń sọ bí tí sẹ́yìn pé tí ó rí àfọ́ ọ̀bà tóró wọ́n padà rún tí èsè tí ẹ̀ mọ́ alógiri ń bá ṣìrí àwọn afọ àwa ni kí ni túmọ̀ táwọn bí fi yá sọ wípé islam ti ìbíyà torí táwọn bí bá ṣe ìkìrọ̀rù rẹ̀ tó sì gbọ́ pé ẹni burú lóbìnrin o ajẹ́pẹ́ nǹkan tí a máa sọ pé afẹ́fẹ́ sọ́nà sàlám ó kù díẹ̀ káàtó irú ẹ̀ ló wá ṣẹlẹ̀ sùn sí ọlọ́yìn tábìsàm sì ṣe kíni o tọ́wọ́ ẹ̀ tọ́yẹ́kẹ́ńkẹ́ ń bẹ kọ́dà ọ̀rọ̀ kan bẹ tíjà náà lẹ̀ láàrin àwọn afáà wípé riwaya ali ìjọsí tí imam muslim gbà wá pẹ̀lú ẹni tí wọ́n rí pẹ̀lú obìnrin anabisa salam tó jẹ́ ẹ̀rọ anabisa salam kí ó dàbí sọ pé kí wọ́n lọ rí pa àwọn àfáàní lọ́dọ̀ ti anabi anabi ò ní ẹ̀ṣẹ̀ kankan bí ọ̀rọ̀ ìjìyà rẹ̀ látọ̀dọ̀ anabi ni wípé tí mo sì kéékèèké fún wọ̀nyí tọ́lá anabi ti sọ̀sọ̀sọ̀ fún tí ọ̀gbọ̀ mo kéékèèké fún ọ̀gbọ̀ ó ní tó fi sẹ̀ lọ́dọ̀ tàbí sàlám ẹni tó sì rìn sí àbúrò méjì sẹ́ jambi anabi wa ń sọ fẹ́mi wípé hmm, ọ̀dà máa fi gbádùn àwọn àfáà wa ní kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí ìtumọ̀ ẹ̀ ni wípé ṣẹ̀jíyà obìnrin àdámọ́ àwọn èèyàn kan bẹ́tọ́ yẹ pé àdámọ́ tó lọ ń dá wọn ò ní wípé kèé séèyàn burúkú o ṣùgbọ́n àdámọ́ rẹ̀ kò ní kò ní ẹ̀mí akin débi ìtìjú a máa mú ìtìjú a máa mú kárùn-ún kò kèé sí yẹn burúkú ṣùgbọ́n kò wọ́n kèé bí ìbọ́lọ̀ ń ṣe dà àti ìtìjú tí ń bẹ lára rẹ̀ kódà bẹ́ẹ̀ni kan fẹ́ gba ọ̀rẹ́ jẹ́ òun ìyàwó ìmáàmù ọ̀rẹ́ jẹ́ àwọn dàdá ní bí wọ́n gbọ́dọ̀ ọba gba umu lọ́wọ́ mo gbé ẹ̀rọ amú kò sì fún umu náà lọ́wọ́ lẹ̀ umu náà gbẹ abu ẹ̀sìn bẹ̀rù ọlọ́run ṣé mo wá nílé fún chẹ́ńjì ni ibi ọwọ́ tí wọ́n gbá mú yìí ìtìjú àbúrò nìjọ́ sọ̀rọ̀ lọ́dún kèsì ìsúná dáadáa irú obìnrin bá níyàwó ẹni yìí kí lọ wá fàtánà fi wá sọ wípé kọmọkọmọ nítorí wípé mahabbatu hula ha fa tèmi ní ha mutawahhamun nítorí wípé aburú tó lè ti ìṣesí obìnrin iṣẹ́ kéésẹ̀lẹ̀ ṣùgbọ́n tí ó lè jóbi ọdún ọlọ́dọ̀ ọkọ ìbẹ̀lọ́dọ̀ ọkùnrin ó nífẹ̀ẹ́ àwọn afọ àwọn ni àjẹpẹ ṣẹ̀ríà tọ́lọ́run fún ànàbì òní wípé láàyù sọ́ọ̀rù fi hádìí ṣẹ̀ríà ìlà dọ́rọ̀rìlà ájílì lítàwá húmìlì ájílì nínú ẹ̀sìn wọn è máa fi ara níyàn ní ìfarani kájúǹkẹjú torí ọ̀ràn tá a rò pé ń tọ́ ń lè dá tí èsì tí ì dá ẹ̀dá kan kèé kọ́ọ́kọ́ wọ́n ìjọsọ bó ti ń ṣe sí náà àṣà wọn yọ̀dá fún ìyàwó rẹ̀ wípé kọ́ lọ́ọ́lé wọn ìyàwó kọ̀pẹ́ ó ní fasta adanat alayya maratu lil ansar obìnrin kan náà àwọn ìyàwó àwọn ansar onáàbá kálẹ̀ kọ̀pẹ́ à mo wá yàwá iṣẹ́ wa ni gbogbo tí mo gbọ́nà ní kí n tiẹ̀ wà bá kẹ́dùn yọ́dọ̀ yàwá iṣẹ́ wa gbọ́nà sí bẹ̀rẹ̀ kọ́nù ẹ̀kú ìwà pọ̀ kọ̀pẹ́ amsa ń bá kálẹ̀ kùn ànàbí bàdé nígbà tí ànàbí dé ó sàìndì ànàbí ò dúkò tí ì rí láti pàtàkùn ti tẹ̀lẹ̀ ànàbí bàdé kò lẹ́gbẹ̀ẹ́ yàwá iṣẹ́ amsa ni yàwá iṣẹ́ ó ní fahamidallah nínú ìwé mi fatashahad amsa àwọn abẹ̀rẹ̀ sí sọ wípé ó fi ìjọ sọ lọ́ọ̀bá rinlẹ̀ bọ́ọ̀lù ọ̀rọ̀ ń sẹ́nà ó fi rinlẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá a máa ń clear àbí àwọn rahman eléyìí kan lè ọ̀rọ̀ kan lọ́rọ̀ bẹ̀ tíntín kìí ṣe gbọ́ ọ̀rọ̀ ni wípé sunna nabi sallallahu alaihi wasallam tó bá fẹ́ sọ̀rọ̀ òní kọ́kọ́ dúpẹ́ fọ́lọ́sọ̀tẹ́lá kọ́sẹ̀ wàá fi nùbúwà rẹ̀ nílẹ̀ ṣùgbọ́n ká wá sọ pé kútùbátù làhájà ni máa ń sọ gbogbo ayé irọ́ ni ẹn tó bá sì fẹ́ ní mazid lórí masala yìí rèé ka tí àti àfa wa Abdullahi Abu Gudda tí wọ́n ṣe láti fi dẹ́ẹ̀sì ọ̀rọ̀ padà sí bàbá Albani tí ọba sì gbà bẹ́ẹ̀ lójú ayé rẹ̀ mọ́wùlẹ̀ bá àwọn eléyìí ò ti sẹ́ ẹ̀yọ́ ti bọ́ọ̀dọ̀ ọlọ́run kọ́lọ̀ máa lékun dáadáa wa tẹ́ǹtì ń sọ̀rọ̀ ǹjẹ́ náà sì jiyàn wípé ádámù istihlali jẹ̀mí ìlú kútọ́bì bí kútọ́bì hajà kútọ́bì hajà kìí ṣe ní dandan nínú ẹ̀sìn ká máa fi bẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ rìwáyà iná wa ń jẹ́ tọ́líbù líbù ọmọ àmọ̀ wípé anábì wa ṣe tàṣáwùdù ìgbò ṣe tán ọwá ní amabad fàyà aisha níbi tí sì ń bá ní kútọ́tù hajjá amabadu rẹ̀ lẹ́yìn ìgbà tí sàn sọ wípé fa iná naam kọ́yọ̀rọ̀ kalam ó sì yàtọ̀ sí eléyìí ṣùgbọ́n lẹ́yìn nǹkan nìkan tí a nídìí àwọn àfáà ni wọ́n fi máa ara wọn bèèrè yòó àwa sì jẹ́ kí ni o ajẹ́rù wá tu wọn ajẹ́rọ wí wọn ọlọ́dún ọjà mọ́sá bá kí àwọn àfáà wa gbogbo ọjà tí gbálẹ̀ kí a máa ní wọn bá ní sàlékún kẹ wọn gbogbo ọjà ń bẹ láyé jẹ́ àná ọ̀tọ́ sórí ìyọ̀nà rẹ̀ àwọn sàṣẹ́nà mọ́ wà lórí sisi àníbí wa ni yà Aisha ìrẹ́ Aisha hmm. in kunti bari àtẹn fásayù bari ukìlá tọ́ba jẹ́ wípé ntí ń sọ ń pa báwọn yẹn sọ nǹkan sọ báyìí sọ báyìí sọ báyìí àdébí sẹ̀ wàá la ọ̀rọ̀ yẹn mẹ́lẹ̀ kápẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ mọ́ mọ̀ pé ọlọ́run ọba ọmọ ọmọ bá ń fọ ọmọ ṣùgbọ́n wà nkúntì àlìmọ́mùtì jẹ́mọ́ mọ́ fẹ́ káwọ tàbírà sàlám bí dàmbí kí n túmọ̀ ìlìmọ́mù lélẹ̀ lárúbáwá ó ní kí n tí wọn ọmọ yẹn kọ́sẹ̀ lọ́wọ́ èèyàn ara ti a ni wọ́n bóódì pé à ń ní lẹ́mìí páwọn odò wọn padà ṣùgbọ́n màá yá ti sọ̀rọ̀ mọ́sálásí wọn wá lọ́gbọ́n sísítẹ́ẹ̀mù fa à ń mà nìyẹn wọn ẹ wo bọ́lá ní sì gbọ́ wa ọ wá lo ìlìmọ́ọ̀mù tó bá jẹ́ wípé àdéhùn kan ló sún ọ débi tí ó ṣẹlẹ̀ tí èsì ìṣe ń tá mà mọ́ la ilaha illallah wasallam wọ́n lọ́wọ́ foríjì kó o sì ṣe kíni o kó o sì tún aṣọ́dọ̀ rẹ̀ fa innal abda idha atarafa bi dhanbin torí pé ẹrú kan tó bá yẹ sẹlọ́n tẹ̀mítẹ́ni tó wá túbà tó sọ fọlọ́n pé àyèmí mo ṣe báyìí tóòtọ́ kéré pé kọ́ máa pariwo káàkiri ọjà o ó wá bọ́ọ̀nù lé nsukó fọlọ́ tó wá wọ́n aláforíjì tábà lọ́ àlè ọlọ́wọ́ bó foríjì ìyàwó ìṣàlẹ̀ kí ni ànábì sọ̀rọ̀ yìí sí tán báyìí kó làṣọ jam'i ojú òní sì dàgbáyé hátà láwò hísù mi náà kọ́tọ̀rọ̀ nǹkan kò bọ́ọ̀lù mọ́ ma ní à ah, sí n tánà bí ní òwì ní mọ̀ wá ń dojú kọ bàbá mi tọ́jà bá pè ya abi ajib rasulullah sàásàrám fi ma qal ah bàbá mi abubakar bá ń dáhùn sí ọlọ́run lóhun pẹ̀lú ń tọ́sọ yìí mo sábà pé ẹ̀yin lẹ bí mi ẹ sì mọ̀ wá mi ẹ sì mọ̀ tí mo lè ṣe àti tí ì lè ṣe abakiri ni ma adiri ma ujibu bihi rasulallah sallallahu alaihi wasallam aisha wallahi man ti sọfana bi a ọmọ tó fẹsí mama mi ya ummi ajiri rasulallah sallam mama mi wọn náà bá ń dáná bí lóhun ibẹ̀ ilẹ̀ bí mi ẹ sáà mo gbà ẹ̀yin mọ̀ mi dúró àmì lọ ìgbà kan bẹ tí mo wà lọ́wọ́ yín tẹ̀mí gé ìmọ̀ra mi ẹ sáà dá mọ̀ dubai lọ ẹ mọ̀ tí mo lè ṣe àti ní tí ì lè ṣe ni tí bàbá rẹ wílé mi náà wí o èmi náà mọ̀ mo lè So fún anabi sallallahu alayhi wa sallam ah ìyàwó aisha ojú ẹsẹ̀ wọ́n wá yíra padà níbi tí wọ́n wà lórí ibùsùn yẹn wọ́n wá dojú kọ gànà wọ́n náà wá bẹ̀rẹ̀ sí ń sọ ẹkún ìyá aisha wá dáhùn wípé yìí sọ̀rọ̀ kan fún yín o laqad sami'tu ma hadha hadith amma wallah laqad sami'tu ma hadha hadith wa laqad istaqarra fi anfusikum wa saddaqtumuhu nígbàtẹ̀ gbọ́rọ̀ yìí ọkàn yìí sọ pórí bí àbí wà á nà jàríyàtùn hadithatu sinni tẹ́ ẹ sì rí mi lọ́mẹ́ẹ̀kẹ́ tó jẹ́ pé ìmà yìí nìke ìmà yìí nì padà báyé ṣe rí náà mo ṣe ń lò ṣùgbọ́n tí gbogbo yín ń sọ sí mi ìní ìwí nkankan torí pé ìrí àpẹẹrẹ ọ̀rọ̀ mi lónìí ẹ mọ̀ pé mi ìka tí ìmọ̀kùnrin ní ìka púpọ̀ ju ṣe yẹ lọ ṣùgbọ́n wọn bá tí mo kà ń bẹ̀ náà ní ìfìbá sọ̀rọ̀ èrí láàjídù làkún masalan wáyà mi láàjídù lè wà lákún masalan ilà kọ́ọ̀là àbí Yusuf yàwó ìṣàláwọn ọ̀ràn tí ó kọ ìbànújẹ́ òtí ẹ̀jẹ̀ wọn tí ó kọ Yakubu jọ náà èyí tí Yakubu ń sọ fún àmà rẹ̀ níjọ́ tí wọ́n mú anabi Yusufu jáde wípé àwọn káwọn sí lọ káwọn seré èje ngangan bàbá wọn ni ẹ má mọ̀mọ́ yìí lọ ẹkún mọ̀kún mọ̀láìkẹ̀ ìsìn ilẹ̀ èdè wípé kìnìún ti wọn kòkòrò lè báyìí ngangan sì dé wọn ni bàbá wa ti pa o kí bàbá ń jọ́nà bàbá ní ẹ̀sà wàsọ rẹ̀ tọwọ́ wọn bá fún bàbá wọn lásọ ṣé ẹ tó yẹra nínú kò sọgbọ́ tí ọmọ ẹkẹ fẹ́ fi parọ́ fàgbàlagbà fàgbàlagbà ò ní mà ńgbà wọn àmà sọ dé aṣọ wa wà lódìdí nǹkan kò yí jẹ́ ń bi asọ bàbá tí a mọ̀ pé ẹ lọ asọ aṣọ mi ilé ọmọ mi fasọ́bùrù ń jẹ̀mí ọ̀rọ̀ yìí torí jẹ̀mí náà ni ó di báyọ̀ bí báyọ̀ ìjọba lọ́hùn Rahman wọn kọ́ ni ó dé ó dé bá nàbí gàmá bó ṣe wúwa ó kọ̀kọ́ ó wọ́n balẹ̀ boko jẹ́ ó tẹ́nu wò wà ní eré ìran dálé ṣe ẹ̀rọ ìgbà táà rẹ̀ mọ́ a sì lẹ̀ sí ẹ̀rì láǹṣe wa ń sọ̀rọ̀ ìyàwó ìṣà wa ń darí oúnjẹ náà wípé ah, nti ń gbogbo yín sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ ibi àti ń sọ̀rọ̀ lọ ìyàwó ìṣà bá bẹ̀rẹ̀ ẹkún padà wípé mo sì mọ̀ pé àwọn wọn pé nítorí wípé núnú wìkọ́ọ́yà tẹ́bí kúlùfìlẹ̀ àfọ̀álì torí kíni lè tẹ́sílámà mínàlì kẹsìrì wàlá asmá wùtúksàr láhàjá kan ilẹ̀ asmá káàmù sọ pé mubarri uni láà mubarri i ìlàbáwọ̀ wù àwọn tí wọ́n gba mubarri i wa àfún wọn ní 100 100 nílò èdè larabawa nǹkan gbà wá pé mo bá rí uni ṣùgbọ́n kọ̀ wọlé tó nílò èdè larabawa mo mọ̀ pé ọlọ́run ọba òkùnlẹ̀ sọ ọ̀rọ̀ kalẹ̀ lórí ọ̀rọ̀ mi ìyàwó ẹ̀ṣà náà wà ń ronú wípé ṣùgbọ́n tí bọ́lá náà sọ̀rọ̀ kalẹ̀ ìrò pé ń tó ṣẹlẹ̀ sí mi ó tó nǹkan tí ó tóbi dé sánmà tọ́lọ́ fi torí ẹ̀sọ̀ Kùránì kalẹ̀ ṣùgbọ́n mo wò wípé ọlọ́run jẹ̀ kánà bí ọ̀lálà láàrín sọ̀rọ̀ sàlám àríjù ayé sọ̀rọ̀ sàn fìlẹ̀ mọ̀nà mi rúkú yàn yùbàrí òní lọ́rùn bí a ṣùgbọ́n mo wò pé bọ́lá nàbí kan lè lálàsá kọ́lọ́ fi hàn lójú àlà wípé a àìsàn òsì wá ṣe sì náà o yàrá ìṣà níbi tó ń ti wà lórí ibi tó ń wáyé fa akọsọ asalam máa kana yà àkúdòhu mina kini o mina lè bọrọ ha ẹ jama ẹ dákun ìmàrí o ntí máa mú ànábì yàrá ìṣà wàlláhi máa kharaja ahadun min al-bayt máa rọ́ọ̀mà sọ̀sẹ́lẹ̀ mi majlisi rọ́ọ̀mà lédè lágbá vẹ́ẹ̀bù ni ojú méjì ni máa ń gbà wá ṣùgbọ́n àṣírí rẹ̀ tú àfitọ́bá tó dómù dọ́rí a ní rọ́ọ̀mà yẹ̀rú mù rọ́ọ̀mán a ní rọ́ọ̀mà yẹ̀rí mù rímán kí lọ́wọ́ ń pè ní rọ́ọ̀mà kéèyàn ọ̀fẹ́ nǹkan mọ́sàrì tẹ̀lé rọ́ọ̀mù tọ́lá rọ́ọ̀mà ní lẹ́kítọ́sọ́r rọ́ọ̀mù ṣùgbọ́n rímù òní kéèyàn pẹ́ta pẹ́ra sí ojú kan náà kọ́mọ́kúrò ojú kan náà lábàá sábà máa sọ ọmọ wọn ní rímù lẹ́mìí wípé oore tí bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ká ìwọ náà ní yọ oore ọ̀kan bẹ́ẹ̀ nù àwọn ìyàwó ọ̀rẹ́ wa mamlaka bá wọn ntí máa báyàwó méjì àti ní pé kèé pé ó kọ́ ọmọ àwọn ó sì lè jẹ́ ntáwọ̀ lọ́ọ́ máa fi rẹ́rìn tó pọ́ nítumọ̀ mí lè a rímù ni ó kọ́ ọmọbìnrin yóò máa bínú pé ó mú mú sílẹ̀ pé kọ́ pé bóun ṣe láìkì ìyàwó mi tó kèé pé ó kọ́ ọmọ àwọn náà sísá mẹjà sásọ ti bẹ́ẹ̀ ó nítumọ̀ mí mi rímù sì ni rímù lédè lárúbáwá ó nìyẹn kí nǹkan pé a máa rímù ó kì í ìgbà ìtò tí ikú olójú kan náà lábá máa ń sọ báyìí márùn sàsánàmù ìyàwó ìṣà ní anábì òkú òní tó tó kù sí ẹ̀nà ẹnì kan sí ikú òní olé tó fi di pé bùrọ̀háù ìtumọ̀ táwọn afọ àfọ pọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ ń padà sójú kan tí ibà bá di ojú ẹ̀ tó ń bà tí ń gbọ̀n mọ́lẹ̀ ní gbígbà tó jẹ́ wípé béèyàn gan bá dì mọ́ bí ìgbà tí wọ́n mọ́ yàdànù ni wọ́n ń pè bùrọ̀há ṣídàtúlì káríbì tí ìbànújẹ́ bá mú yàn tó bó gbòǹgbò téèyàn ọ̀fẹ́ ilé sí dúwókè wọn a máa pè bẹ́ẹ̀ bákan náà tí ìbẹ̀rù tó bá mú yàn tó fẹ́ ilé jáyàn fún wọn máa ń pè bẹ́ẹ̀ ẹ̀wò tó máa ń mú ànábì yàwó ìṣàwọ̀ àgbẹ̀ wa pé kéésì sí i kò sígbà wọn sọ ayà kalẹ̀ fún ó wá ní kí ọmọ jáde rẹ̀ èyí tí jáde rẹ̀ mísùlùmí jùmán jùmánì kí ní àlúùlù lápẹ̀rẹ̀ téèyàn bá wà níbi tí snow ti ń bọ́lẹ̀ lápẹ̀rẹ̀ ogún ti máa ń jáde lára ànábì nígbà tí wọ́n bá ń sọ Kùránì ìkalẹ̀ fún kèésì ogún ìgbà tí o panko panko báyìí ni wọ́n mọ̀ bóyá lára rẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ ẹ̀sìn lónìí wọ́n máa wá pé tílé tiwa wo lé ń bẹ̀ bàbá bú bàbá kà ó bàbá ìmáàmù tí ń pín ẹjẹ́ ní ẹlẹ́rìn nínú gíní ẹ wo bí wọ́n a máa ṣe aliamudu lè ẹ máa rẹ́rìn sí a'udhu billahi minash shaitanir rajim ẹ wo bí ẹ ṣe ń sọ ayé àìkàtà sàṣàrà ẹ wo hálù tí wọn ìyàwó aisha ní kíni o min síkọ́lì lè kọ́lì lẹ́dí unzila alayhi nítorí pé gbólóhùn tí yóò máa bóde ìtọ́jọ́rọ̀ lọ́yìn tó jẹ́ tuntun lára ní sàlám anábì ni ọlọ́run fi fúyẹ́ ọ̀rọ̀ yìí ká pé bí anábì ṣe ń gbà ṣùgbọ́n nǹkan yẹn ń dàbí ìgbà tí iná ń bọ̀ sínú ilé tó ní agbára tí mítà kọ́kọ́ wá gbàára àwọn ṣẹ̀ṣẹ̀ wá ń fi ń lọ sọ àfi ń gbọ́ rédíò àfi ń wòtẹ́lì bí wàyí ṣe rí nìyẹn ṣùgbọ́n kọ́ fẹ́ sọ kàrìsà sálàmù kódà ẹni tánàbí bá gbára lé ńgbà náà ìgbọ̀n wọn kù ní ọmọ pé torí pé bí ìgbà tí wọ́n yẹ odidi ilé rúyàn kọ́nà kò jẹ́ pé kàbá ilé eléyàn lára yìí òǹkó ti di bí irin ẹ̀dá kan gbólóyìn látọ̀dọ̀ ọlọ́run sí Jibril Jibril wá ń wí dàrẹ́ ti bá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala àníbí ń gbàbẹ́ ojú ẹsẹ̀ ọ̀wárìrì mọ́ ànábi sallallahu alayhi wa sallam fasurri sallam nígbà pẹ́ tí ọ̀wárìrì lọ́ọ̀lẹ̀ ìntàn bí kọ́kọ́ sí ni pé fadohik aníbìbá buwẹ́rì ìntí ó tẹ̀lé ọ̀rọ̀ ni wípé ya Aisha albushra inú wáyà abshiri Aisha máa dunnú máa yọ̀ àwọn àfáà ní kí ló fà tó fi jẹ́ wípé ááyà kọ̀ọ̀rán àbí kọ́kọ́ ń kà tí fi ń sọ báà wọ́n ní ẹ̀kọ́ tó ga ní o ẹ̀ sì lè rí kọ́lọ́dún ẹ̀ nìkan àfọ̀dọ́sà sẹ́nà ẹ̀ ń bá ti ń bẹ nú ìbànújẹ́ tó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ tí ayọ̀ rẹ̀ bá dé a máa gé sọ fún díẹ̀ díẹ̀ ní àní ìjáyọ̀ náà lù ó lè fò bóde kọ́ máa jókì wọ́n tó kọ́yọ̀ lẹ́sọ̀ sí lọ́rùn ohun kí sì ń ṣe rẹ̀ bẹ́ẹ̀ gbà náà ló sọ pé ìdájọ́ ẹ̀sìn wọn èdè eléré èèyàn méjì bí ìbànújẹ́ tó dópin bá mú yàn ìtí bá ń tarẹ̀ jáde ńgbà náà wọn èdè méjì lé lórí tí ìdùnnú bá sì kọjá àlà lára èèyàn ìdí bá ń sẹ̀ lára rẹ̀ nínú àbíárẹ̀ sí rẹ̀ gbà náà wọn ègbé dàjú ẹ̀sìn mi lórí ẹ̀ń tọ́rọ ẹ̀sìn bá yé débẹ̀ ló yé débẹ̀ tí ìdùnnú bá dé ojú ẹ̀ tí ìdùnnú dé ojú ẹ̀ lọ́dún kan kọ́nà jọjá rẹ̀ kọ́ mọ́ fúnlẹ̀ máa wa wọ́n wá ń pin ẹ̀ràn ilé yánbí bàbá yẹn wọ́n sà wọ́ bí kọ̀m̀plìtì ni bàbá wọ́n jọ́nà lọ àwọn wa ń tukì níyẹn wọ́n á gbé ẹ̀ràn ilé bàbá lọ bàbá wọn á bọ́ sẹ́yìn bẹ́ẹ̀ àgbàlagbà bàbá wa ń rédì mo dúpẹ́ mo dúpẹ́ ń ọjà sàn lọ́dún mo dúpẹ́ mo dúpẹ́ ah, ẹnìkan wọn wọ bàgbà bàbá ni à challenge ló ń ti wà ìyàwó méjì ló ní ọmọ bíi mẹ́jọ kò sí nǹkan kẹ́ tó ń rò pé òun múlò rẹ lónìí àwa àwa kọ́fà rẹ̀ pé ah ṣe rí àwọn èèyàn náà wòlé làwọn èèyàn o lẹ́yìn tó kírun tẹ́lẹ́yìn àwọn àfa súnà tí wọ́n lu yìí tó wà lọ rè jó tó ìwọ tó ọba wa iná jáde wò fún ọ yìí kó máa gbé kí èèyàn bíi ma méjìlá ó ti lé ní eighty years gbogbo wọn wá kúkú ọkọ lẹ́ẹ̀kan kan náà ní gbà ẹni tí sì ń banú jẹ́ yìí kò sí ní ẹni tẹ́ ẹ̀ máa kí mọ́ wípé ọlọ́wọ́ sèmi ohun tó wọ́n pẹ́ fún un ṣe yẹ̀yẹ́ tí bá ti wá ń wí tí ọ̀dá jáde lẹ́nu ẹ̀ ní fúnlẹ́sì torí pé ẹ̀ ń nìyẹn àǹfààsì pé kíyèsí gbogbo àti àmà lọ lé kírókọ rẹ̀ kíyèsí pé ó débi ìbànújẹ́ ti báyàn ó tún mọ́ wá sọ dókù ìbànújẹ́ ti hàn lọ ìrọ́gbọ́n èmọ́ tún sọ̀rọ̀ ọ̀bú ń bẹ̀ ẹmọ sùúrù náà ni ẹpẹ̀lẹ́ sùúrù náà ni sámọ́rù tó wà ń lọ kíyèsí sí pọ́ máa rìkọ́dù tí ń bọ̀rẹ̀ lẹ́nu ẹ̀ torí wípé ó sí àpánu bọ́ ṣe ìwọ náà ò lè rújú bẹ́ẹ̀ lọ nítorí pé àwọn méjèèjì máa ń gbé làkáyè lọ ẹ̀rí pọ̀ gan-an látọ̀nà sàṣálàm lórí méjèèjì anamsọ asan bọ́ lórí eleyi ẹ̀wọ́n a awo ma bi bí abakiri ṣe dìde nù àní a ayà wípé innalladhina ja'u bil ifki ọlọ́run ní àwọn wa usbatu ara anyị na ni à ń o ti stamp rẹ̀ ayọ ati àti ìdùnnú wa mùsùlùmí ọmọ rí ara wa lókùrú gbàtí ọba ti ọlọ́run nínú kí n máwò èèyàn rẹ kí n padà rí lẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ ọlọ́run ànábì ni mo fi léyìn eléyìí lé o. àbí ọlọ́run wa àbí kí n ba ẹ̀mí wọn kí n kọ́ síra wọn wọ́n máa fa wàhálà fúnra wọn kí wọ́n jẹ́ fìtì wọn ọlọ́run ti ẹ̀sẹ̀ ó sì sẹ̀pẹ̀rẹ̀ ẹjọ́ náà lọ́hùn iná rí o ìkẹ́ náà sì tún ní ìkẹ́ ní ńlá ní sọ́ọ̀nù gbọ́nà ní ká fáwọn àjọ rẹ̀ àbúrútọ́ lọ́wọ́ ọ̀rọ̀ kò sí bọ́ọ̀nù máa mú kanu méjèèjì ẹ̀dá kò kí ní àwí náà ntọ́gọ̀ òwì náà ọ̀gá rẹ̀ tí ó wì náà nù ànábì wàá gbàrẹ́ ojú ẹsẹ̀ abákìrì pásárì dìde ìyá tó bí ìyàwó Aisha ọ̀nà ń pé ya Aisha kúmi rasasalam ó yá dìde lọ rí bọ́kọ̀ rẹ̀ ó ní la aqumu ilé wàlà ahmadu ahadan illallah ìyìn ní dídì sọ́dọ̀ àlẹ́bísà láyé ni èyí sì ní dúpẹ́ fẹ́ni kàkà àfi àlọ́sọ̀tà ní màá dúpẹ́ fún ní wàá ní àrùnbí bá gbá ìyàwó Aisha lọ́wọ́ mu ojú ẹsẹ̀ fantafa àti yẹ́dà ha ní rasasalam ìyàwó Aisha bá já owó rẹ̀ gbà fanahara abubakar abubakar bá já gbogbo ìyàwó Aisha ìgbé kí n sọ́nà sáàmù kọ̀kọ́ ní abakiri wa sáré dìde torí omijé ti wà lójú tiẹ̀ náà faqabbala ra'saha ní báńkì ní báńkì sórí ìyàwó aisha ìyàwó aisha ní hálà hmm, ta'dhuruni síbí wọ́n ló bí mi kí ló dé tí irú ilé ọ̀tẹnu yín jáde ń jọ náà abakiri wa ni fa ayu sama into the lónìí sánmà wo ló lè sí ìgìbò lórí wà ayu ardin tuqilluni ilẹ̀ wo ló lè gbàmí dúró ìdàkùtù mọ́là àlámù kí n torí ipò ọjọ́ màá mi kí n wá sọ tó jù mí ò tó. ala Muhammad wa sallim annabi sallallahu alaihi wa sallam ìwò gbogbo wọn lójú ń jọ́nà lọ kọ̀sọ́ àdánwò yìí wọ́n fi ń kan tiẹ̀ abakiri ń kan tiẹ̀ ìyàwó àtóbi ìyàwó àìsàn ń kan tiẹ̀ ìyá ìṣà náà nǹkan tiẹ̀ gbogbo mùsùlùmí náà nǹkan tiẹ̀ náà ojú ẹsẹ̀ lọ́lọ́run bá ń dákọ àwọn èèyàn kan fún wípé gbogbo ọtí ń bẹ ń bí ọ̀rọ̀ ìpátá kó o gorí mímbà lílọ padà kó o lọ rèé ká kọ wọn kí wọ́n sì nà wọ́n lẹ́gbàá yé ti. bákan náà wàlá taqbalu lahum shahadatan abada wọn ò sì sinú ẹni tí ó wà máa jẹ́rìí mọ́ wa ulaika humul fasikun wọ́n ti pùkí amsa wa bosiri mimbar ṣùgbọ́n riwaya mi amsa ń pè ìyá wa zainab wípé rẹ̀ zainab mẹ́ta alimt kí ni wọn náà mọ̀ rí ọ̀rọ̀ ìyá wa zainab ni hmm, ahmi sam'i wa basari èmi ń tẹ̀ mí lórí ọ̀rọ̀ yìí ojú mi àtẹ̀tí mi méjèèjì mò ń sọ torí ń fẹ́ jí àlọ́dọ̀ ọlọ́run wà máa alimtu ila khayran dáadáa lè bí mọ̀ dáa lè mí o nígbà tí wọ́n wà bẹ́ẹ̀ mi bá wọ́n wá lọ mú Hassan ibn Thabit Misra ibn Uthatha Hamnatu bintu Jash wọ́n sàn kó wọn jọba wọn ṣùgbọ́n Abdullahi ibn Ubay ibn Salul tó gbé wa débi ọ̀rọ̀ yìí gángan wọn ò mú ma apá kan àfa ni wọn ò mú ma wọn ò kàn án àwọn apá kan ni wọn kà ṣùgbọ́n gbogbo ìwáyà bí wọn ti kà kò sí ntọ́ fẹsẹ̀ múlẹ̀ níbẹ̀ kí ló wá fà tí wọn fi dá sí a sì ń bọ̀ ń bí ọ̀rẹ́ gangan tó sún wa débi eléyìí ni ó wà gbé wa débi alámẹ́rì tá a alámẹ́rì bí àwọn ọmọ rahman nípa pé bóun ni anabi ṣe bẹ́ẹ̀lì lọ́sẹ̀ tẹ ìdọ́jọ́ ọkú ìláwọ̀ àmọ́ abalọ̀ níjọ́ mẹ́jọ ṣùgbọ́n lórí tí abubakar wí bó ṣe gbọ́dọ̀ rínú àyàfi fún ẹnìkan onìkan lèyẹn lè gbẹ̀rí rẹ̀ jẹ́ kódà kéèyàn ọmọ sí òun náà lẹ́yìn tí ó gbọ́ àjọba onílẹ̀ anabi sallallahu alayhi wa sallam ẹn tó sì dẹ̀rú ẹ̀wò náà kò pé méjì nù sọ̀hábà lẹ́yìn ìjọ tó sì ti dẹ̀wò náà ní ẹtì tilẹ̀kùn láti sánmà kí lè rí wa jaa fil musnad ahmed wa jaa fi sunan abi dawud wa fi sunan tirmidhi inda min nasaayi astaghfirullah min hadithi khuzaimata ibn thabit al-ansari annabi sallallahu alayhi wa ní madina fabutaa farasa min arabiyin anabi sáwa ma larabawa arokuni wípé mo fẹ́ ra ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ lábáwá ní èlò wa lọ fẹ́ rà ànábì níye báyìí ọ̀dà ọ̀dà ń gbà náà ọ̀dà rà ó ànábì sọ́ba nǹkan fa asọ́sọ́ àsálàm ànábì bá ń sáré pé jẹ́ ń fún ẹni ìlówó wà ábùtọ́ àlàrọ̀ bí ọkùnrin ń sàtọ̀ bí sí pẹ̀lú àwọn nǹkan mi bí tún pàkókò fún àwọn ẹ̀sìn mi bí ṣe nǹkan kan tó kó wà ní fatọ́sọ̀ àsálàm rìjẹ́lìm àwọn kan bá dé ní a bá ń tún ẹ̀sìn mẹ́lọ́wọ́ ẹni wọ́n sàná ogun àwọn ní a bá náwọ́ sẹ́sìn tí ó àmì sì ti jókòó nígbà tá a bí sáà ń wojú pé ní a bá tó fowó lè ju ohun tí ànábì náà lọ lọkùnrin bá fẹ́ gbó lọ́wọ́ wọn ọwọ́ wò pé ẹ́ kánàbí ọmọ sì dọ̀gbọ́n róòpù o onú ti ẹ̀ róòpù ànábì mi lọ́ba ni àbísọ̀ sẹ́nà wàá sanwó ẹ̀sìn ah mọ̀wulẹ̀ pariwo mọ́ ebó apilẹ̀ ti parí ọ̀rọ̀ mú pilẹ̀ ti rà lọ́wọ́ rẹ̀ àdúgbò ní ìyọmọ sọ mo ti ra o ó lè ra o àwọn tí ń bẹ lọ́jà fàjà alannas yẹlùdúnà bìnàbí sàlám wàbìlà àrọ̀bí wàyẹsẹ̀mìrún lè mọ̀rọ̀ jà àti ìmà òun kàlùkù bá ń gbọ́n tí a méjèèjì àwọn ará ọjà wọn ti pélé sàlám lẹ́yìn àwọn kan náà wọ́n ti pé sẹ́yìn lẹ́rọ̀wá gbogbo ìwé sáà ń wò pé kí wọ́n ní lọ́bà àfẹ́ fàyọmí tó ń sọ yìí lẹ́nu bá ń gbọ́ pé sọ́ọ̀ mẹ́ntọ́ oní kò sí wàhálà tẹ̀rọ àmà pẹ̀fẹ́ gbìjà ànábì ẹgbìjà rẹ̀ o ṣùgbọ́n mi ò ní tẹ́mi ọ sọ̀jú wípé ànábì halumma shahidan yashadu anni qad bi'tuka ìyá ìtẹ́mi ní lọ́dọ̀ rẹ̀ ni pé sáàmẹ̀lẹ́rì kan wá tí ó jẹ́rìí pé mo ti tẹ̀ ẹsẹ̀ ìfọ́ tó ọ̀bá ti sẹ́lẹ̀rì èmi ìtàmì ànábì ọlọ́nkú ni ọ kọ̀kọ́kọ́ ṣe ń tọ́yàtọ̀ sí jẹun aláti sáwọn gbáná ànábì ni àtijọ́ ìyẹn mi ò ní nsìn bẹ́ẹ̀ lè jẹ́rìí o ànàbí náà sáà wojú wọn kòsáyé mà bá ń bọ̀ tiẹ̀ kò sí lọ́jà kéde ń bára ọ̀bàdé ó ní kí alẹ́ adá ọ̀nà ànàbí mà ní o látàárọ̀ mà ní gbogbo ọjà ti lágbára o kọ́dà oṣù àwo òun àti ọba ní ọmọdé wà kó ẹsìn ni wọ́n ní ànàbí rẹsìn ànàbí ló ń ti rẹsìn kàkà kòsáyé mà ní kí wàá ní kí ni kí ni tó ń fẹ́ ń bá náà ó ní èmi ọ̀fẹ́ àgbẹ̀rẹ̀ ju pé mo ti ní ká ànàbí ọ̀mẹ́lẹ́rìí wa ah, ẹlẹ́rìí rèé dé dípò ń tánà bí èso wípé ọ̀rọ̀ ti parí ànábì bá tó fi lábáwálẹ̀ ànábì bá tó fẹ́ sí ẹ̀tọ́ fẹ́ jẹ́rìí wípé ya Khuzaima bí matashihad nígbò lọ́dọ́ jànà tébọ̀ ẹ̀sẹ̀ ń bọ̀ ni kí lọ fẹ́ jẹ́ ìlé lórí hmm. Khuzaima ni ó ṣe wà nábì bí tẹ̀sìdì kíkà ọwọ́ pé mo gbà pé ìwọ̀nyí lánàbí tó lọ́rùn sí gbogbo ayé ẹ ń bá tiẹ̀ lọ́dọ̀ lórí ire ẹ ń tí ọ̀bà tiẹ̀ lọ́dọ̀ lórí ibú èyí ò gán ti tó ọlọ́run sì ń sọ fànàbílà tó kéré sẹ́mà wípé ọkùnrin tí ń bọ́ sọ̀rọ̀ tí èyí jáde láyé gbogbo ìgbà tí wọ́n bá máa jẹ́ ìmọ̀ ẹ̀sìn tí wọ́n máa nídìí èèyàn méjì tí wọ́n bá ti ń rò nìkan ó sì rí èèyàn méjì ìjọba ti kú wọ́n ti pa kò sí mọ́ ìṣẹ̀lẹ̀ akọ̀ọ̀tù islam àbí wọn ni ẹ̀wọ̀ Khuzaima wo fa inna shahadata Khuzaima ta ta'dilu shahadata rajulayn Khuzaima yìí ibi bá ti ń jẹ́rìí yóò máa ṣe déédéé ìjẹ́rìí èèyàn méjì tí èyí jáde láyé فاقتبس عمل هذا التشريف والمكرمة من النبي صلى الله عليه وسلم أن جري جنة كي بنتي أبكر سوي كي ستاي نيماني nítorí wípé a gbọdọ̀ sọ́bẹ̀ fẹ́nìkan àyàfẹ́ ń bá jẹ́ ànábì ọlọ́run inni la amliku illa nafsi wa akhi kò sì sánjọ́ náà lọ́rùn nítorí pé anabi maasumu ni anabi harun gẹ́gẹ́ bí anabi musa náà sì sọ̀rọ̀ níjọ́ náà lọ bí àwọn ènìyàn rahman èyí tá a fẹ́ fàyọ ni wípé sí ìwà tá a máa bá wọn èèyàn wò ó ní wá pé bí mo ṣe ń wọ ìròrí ibu ni òsì lórí ibu náà nìyẹn ìtòsùn àdébẹ̀rẹ̀ èmi ò kí ni mo bá máa pọ́n lé sí olórí ibu ni ọ̀tá ọlọ́ni ọ kọ́dà irú wọ igi ajá bá ń bẹ láwùjọ gan ojú òní ọ sí ọlọ́run láti sẹ́mọ̀ ibi tá à ń bá lọ díẹ̀díẹ̀ nù pé béèyàn ọ̀bà tí ì kú ò ìwà táwọn ọmọ abalò náà ni wípé làálà làálà sì lè padà dọ́mọ àlìjẹ náà ó wípé àwọn àlìjẹ torí mi náà ti mọ̀ sí làálà iná mọ̀ ń bẹ̀ náà ó tèmi ọ̀nà ọ̀dà lójú ó wà inni rasulullahi ilaykum wa ma adri ma yuf'alu bi bára bí sèwé nìyẹn èmi gan ti rán sí gan kí n tó rí ìkẹrẹ mọ̀ọ́nà kan wọ̀n mọ̀ tí wọ́n fèmí náà rọ́ Allahumma salli الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون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 هذا رسول الله صلى الله عليه وسلم يتألم وتتألم زوجته أم المؤمنين ويتعذب رسول الله صلى الله عليه وسلم من مقالة ومن مقولة هؤلاء المنافقين ولقد استلبث رسول الله صلى الله عليه وسلم الوحي من ربه كان القرآن ينزل ولم ينزل شيء في شأن أم المؤمنين حتى قام رسول الله صلى الله عليه وسلم خطيبا على المنبر وحدث ما حدث بين عبادة بين سعد بن عبادة وبين سعد بن معاذ كما جرى معنا في الخبة الماضية ومن هنا كانت أم المؤمنين تبكي ليلتين ويوما حتى لم يرقى لها دمع ولم تكتحل رضي الله تعالى عنها وأرضاها بنوم حتى جاءها رسول الله صلى الله عليه وسلم في بيت أبويها كما أخبرتنا بذلك أم المؤمنين لكن رسول الله صلى الله عليه وسلم قبل مجيئه قد جاءت امرأة من الأنصار استأذنت على أم المؤمنين فأذنت لها فجلست بجنب أم المؤمنين تبكي معها حتى جلس الله صلى الله عليه وسلم عند أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها فتشهد الله صلى الله عليه وسلم وعثنا الله سبحانه وتعالى بما وأهله ثم قال أما بعد فيا عائشة إن كنت bari'atan mimma yaqulu an-nas fasayubari'uki Allah wa in kunti almamti bi dhanbin fastaghfirillah wa tubi ilay fa inal abda idha adnaba dhanban idha i'tarafa bi dhanbin thumma taba ila thumma istaghfara Allah wa taba ilayhi taba Allah alayhi wa min huna qalat ummul mu'minin qalasa dam'i hatta ma u'is منها قطرة لمقالة رسول الله صلى الله عليه وسلم ومنها قالت أم المؤمنين لأبيها أبي بكر رضي الله تعالى أرضاها يا أبا بكر أجب رسول الله صلى الله عليه وسلم فيما قال فقال أبو بكر يا بنتا والله ما أدري ما أقول رسول الله صلى الله عليه وسلم فقالت أم المؤمنين لأمها أم الرومان يا أمي أجيبي رسول الله صلى الله عليه وسلم فقالت نفس ما قال, ما قال بعلها رضي الله تعالى عنهم أجمعين بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم ما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الذي لولاه ما اهتدينا وما صلينا وما صمنا وصلاته وسلامه على عباده المرسلين عباد الله اتقوا ربكم في السر والعلن قال ربنا سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم عباد الله وهكذا كان رسول الله صلى الله عليه وسلم متحيرا من هذا الأمر ومن هذا الإفك إفك مبين كما سماه ربنا سبحانه وتعالى في كتاب العزيز ما زال رسول الله صلى الله عليه وسلم معهم ما رمى من مجلسه وما خرج أحد من آل البيت حتى أخذ رسول الله صلى الله عليه وسلم ما كان يأخذه من البرحاء أي من شدة القول الذي ينزل عليه صلوات الله وسلامه عليه فلما سري عن رسول الله صلى الله عليه وسلم أول كلمة قالها رسول الله صلى الله عليه وسلم لأم المؤمنين يا عائشة أبشري فإن الله الله قد برأك فإن الله أما الله عز وجل قد برأك قد برأك ومن هنا قالت أم أم المؤمنين لأم المؤمنين كوني إلى رسول الله صلى الله عليه وسلم فجعلت تحمد الله سبحانه وتعالى انتزعت يدها من يد رسول الله صلى الله عليه وسلم فزجرها أبوها لكنها مسرورة ببراءة الرحمن سبحانه وتعالى إياه من فوق سبع السماوات حتى أنزل الله سبحانه وتعالى قوله أعوذ بالله من الشيطان الرجيم إن الذين جاءوا بالإفك عصبة منكم إلى قوله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم الطيبات للطيبين والطيبون للطيبات إلى آخر الخبيثات للخبيثين والخبيثات الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون إلى آخر هذه الآية وهكذا تلا رسول الله صلى الله عليه وسلم هذه الآيات على رؤوس صحابته الكرام رضي الله تعالى عنهم أجمعين ثم نزل من على المنبر وذكر أسماء رجال ونساء ثم أمر بهم وجلدوا ثمانين جلدة تنفيذا لأمر الله سبحانه وتعالى بقوله أعوذ بالله من الشيطان الرجيم والذين يرمحصن والذين يرمحن المحصنات المؤمنات ثم والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فجلدوهم ثمانين جلدة إلى آخر هذه الآية وهكذا برأ رسول برأ الله سبحانه وتعالى أم المؤمنين وأنزل براءتها من فوق سبع السماوات ولكن معها هذا هل جاءنا رواية صحيحة ثابتة عن رسول الله صلى الله عليه وسلم بأن عبد الله بن أبي كان ممن حد يومئذ كل هذا سنبينه إن شاء الله الرحمن في الخطبة القادمة نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع والمسلمين اللهم عز لسمع والمسلمين اللهم عز لسمع والمسلمين ودمر أعداءك أداء الدين اللهم دمر أعداءك أداء الدين اللهم من أراد بنا وبدنا بسوء اللهم ربنا أعرض الفتن واجعل كده في نحري واجعل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا أنزل بأسك على الكفار من اليهود والنصارى الذين يصدون عن سبيلك ويقتلون أولياك اللهم ربنا واحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين عباد الله ولم أن ربكم سبحانه وتسامى أمركم بأمري بدأ في بنفسي وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائم مقدسية الثابتة إنه من صلى يا صلاة صلى الله عليه بعشر اللهم ربنا صل وسلم على النبي الكريم خاتم الأنبياء المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا